fi lè mọ̀ yìí pé iṣẹ́ anabiwa Muhammad kí àtọ̀lọ́ náà kó máa bá iṣẹ́ Islam tó wá jẹ́ fún wa nǹkan ló gbogbo tó ṣẹlẹ̀ sáwọn ẹni ìṣáájú ló ṣẹlẹ̀ sóun náà a rí i pé níbẹ̀rẹ̀ ìtàn yìí gangan nígbà tí Allah bẹ̀rẹ̀ láti máa sọ̀tàn anabi Dawud n tó kọ́kọ́ sọ fún anabiwa Muhammad ni pé isbir waskur da ó ní ṣe sùúrù rí anabi ṣe àlàámá yaqulun lórí tí wọ́n ń wí tí wọ́n sì máa padà sọ torí wípé wọn ò ní dákẹ́ láti máa wí bẹ́ẹ̀ kí ni wọ́n ń wí kí ni wọ́n ń sọ ìyẹn ni pé ìdáwà tó gbé lọ́wọ́ yìí oníranran kan ni wọ́n sọ nípa ẹ̀ wọ́n pè ẹ́ ní òpìdán wọ́n ń pè ẹ́ ní ẹni tí ọpọlọ rẹ̀ yẹ lẹ́nu wọn tó ti ọ̀rọ̀ yẹn ó yàtọ̀ kò ní bá ọpọlọ mu létí wọn tó gbogbo orú ọ̀pọ̀lọpọ̀ yìí kò sí tí wọn ò ní wọ́n pè ọ́ lókùrọ̀ torí pé irú ẹ̀ wọ́n ti ṣerú ẹ̀ fáwọn ànábì tó ṣáájú ó wá ní wadhkur abdana Daud torí pé a fẹ́ rán ẹ létí irú ń tọ́sọ sí ẹ o irú ìṣesí yẹn wọ́n ti ṣe bẹ́ẹ̀ náà fún Dawud alayhi salam tó a ti rí i pé Allah subhanahu wa ta'ala nínú ìdí tó máa ń torí ẹ̀ pàtó fanabu Muhammad òun náà ni kó lè ṣe ìṣàfitì rẹ̀ kó bomi tútù sílẹ̀ mi kó sì lè fún ní ìgbìyànjú àtàwọn àlèhùnmá rẹ̀ pé àdámọ̀ iṣẹ́ yìí bọ́ba adẹ́dà gbé kalẹ̀ nìyẹn a wá rí ibi tí à ń bàtàn yẹn bọ̀ nínú bọ́bà láàṣẹ máa ń ṣe tó ṣe ànábì dawud aleyhisselam àtòun àtọmẹ gẹ́gẹ́ bí tàtà ń bá bọ̀ tó ṣe wọ́n ní ọba ó dẹ̀ ṣe wọ́n lànàbì ọlọ́run ṣàgbàgbé tò yẹn túmọ̀ sí wípé ìjẹ́ ọba ìjẹ́ ànábì ọlọ́run ìyẹn túmọ̀ pé wọ́n máa dájọ́ láàrin àwọn èèyàn ìṣesí ànábì dawud aleyhisselam gẹ́gẹ́ bí pé nígbà tó bá wọ mihrab tó bá ṣe tó bá wọ mihrab ìdákàlù àlàdáúdà pàfàṣẹ kàmínì um nígbà tí wọ́n wọlé wá bá ànábì dáúd ìyẹn la fi sọ fún wa pé aleyhi salatu wa salam àsìkò yẹn kì í sàsìkò tí ó máa ń dájọ́ àsìkò tó máa fi ń jọ́sìn ní fil-mihrab ó wà láàyè kan yàrá kan kó tó pọ̀ tó wà níwájú lẹ́gbẹ̀ẹ́ masjid ni pàfàṣẹ àmínì um ẹ̀rù bà ọ̀nà tí wọ́n gbà wọlé torí pé istasawwaru al-mihrab torí pé wọ́n fo àgànná ni ẹ jẹ́ ká sáré yẹn lóòótọ́ kan bẹ̀ yẹn eléyìí tá a padà sórí ẹ̀ tá ó ń da ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láàmú á ta nú àwọn àáfàá tá a rí wọn gẹ́gẹ́ bí àfẹ́sìn. tòtórí pé tẹ́rí títàn bá ti jẹ́ ìtàn alukoran bẹ̀lá àlẹ́ iná jẹ̀mí ọlọ́nkójọ kó gá ìdí wa a gbọ́dọ̀ sọ nǹkan kan ńlá àyàfi bíwáṣì tó ti nẹ́kẹ̀lẹ̀ sọ̀hìn àyàfi tí a bá rẹ́gbà wá tó fẹsẹ̀ múlẹ̀ torí pé ọ̀rọ̀ tá a fẹ́ sọ ń parẹ́ ọ̀rọ̀ gèdè àti ni ọ̀rọ̀ tí ò sójú wa ni so kì í sọ̀rọ̀ lóga ọ̀rọ̀ wọn wí ni so tá a bá ti wá rí tó lè fìdí ẹ̀ múlẹ̀ ètò dájú ní kéèyàn dákẹ́ ẹ wọ bàbá wa ọlọ́mọṣàjẹ́ kárí wọn pẹ́ tá a bá fẹ́ sọ̀dájọ́ àbá fẹ́ tú àwọn uruful mu'jama àwọn aráàfin ẹlẹ́yọ kọ̀ọ̀kan tí Allah fi bẹ̀rẹ̀ àwọn súrà kọ̀ọ̀kan bíi hamim alif ọlọ́mọ àṣàlẹ́kọ́ dáadáa wọn so tá a bá fẹ́ tú àwọn aráàfin ẹlẹ́yọ yẹn so tiẹ̀ nígbà tá a bá lọ tá a bá bọ̀ wọ́n ewu dára wọn láàmú wọ́n ní alif lamim allahu alamu bi muradihi. tó túmọ̀ náà bá bá nǹkan pàdé tí ò ti yé wa tá àti lórí ẹ̀ á sọ pé allahu ọlọ́run ló mèrò ogun rẹ̀ àmọ́ nígbàgbọ́ pé bó ṣe rí bàálà ṣe sọ yẹn. n tó dáa jù ní kíkà ní tàwa kúfù ká kóra ró lórí tálùkùránì sọ a sì gbà tán yányán sọ pé ẹ fi ẹ ẹ o ẹ mọ́ tu rárá bó ṣe tòtá ní máa wò pé sóbọ̀ pọlọ mu ọ̀rọ̀ alukurani kọjá sóbọ̀ pọlọ mu tó bá báyìí mu rárá kì í sọ̀rọ̀ alukurani nìyẹn torí pé tíra kan ni láyà tí ìbátìlù mi bẹ́ẹ̀ ni yàdé ìwà láàmì kàlífì tíra kan ni tí bàjẹ́ ò ṣáájú rẹ̀ ìbàjẹ́ ò lè wọ́ lẹ́yìn mọ́ so tíra kan ni tọ́ba aláà tó fi ránṣẹ́ sànẹ́bọ̀ Muhammad ó pàfẹ́ẹ̀tì rẹ̀ so ó sọ fún wa wípé wàmáyé ń ìníhùwà ìlà wàhálà gbogbo tá a bá bá pàdé nínú tàn àbínú àṣẹ àbínú tọ́sọ́nà àbí ẹ̀kọ́ ẹja àgbà wípé wá yìí is a divine revelation from Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba adẹ́dà ló máa ń mọ̀ sọ bó ṣe ṣe rí nù tó onú gbàgbọ́ mùsùlùmí nìyẹn a rí i pé tábà ní arkanu imanu sita àwọn orígun gbàgbọ́ mẹ́fà á ní imanu billah wa malaikatihi wa kíni wa kutubi á ní gbàgbọ́ sọ́lọ́run àtàwọn màláìka rẹ̀ àti tíra tíra tá à ń sọ̀rọ̀ kutubi yìí a nígbàgbọ́ sí tírà àwọn ànábì tó ṣáájú lódidi a wà nígbàgbọ́ sí alukoran níbi tàfàṣì nífọ̀sí wẹ́wẹ́ bí gbogbo tọ́lọ̀ ń ṣàlàyé rẹ̀ àìdá lódidi inú ẹ̀ ní àbífọ̀sí wẹ́wẹ́ rẹ̀ agbọ́dọ̀ nígbàgbọ́ lórí ẹ̀ ìyẹn láti máa jẹ́ olùgbàgbọ́ òdodo nígbà tí wọ́n wọlé tọ̀ ànábì dawud alayhisalam ó ní wọ́n ní rẹ̀ dawud má bẹ̀rù tí mo la fẹ́ sí tó gbé mi lọ bí ọ̀rọ̀ yẹn òun ni wípé àwọn tí wọ́n fo àgànná wọlé yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn apá kan náà àwọn olùmọ̀kan wọ́n máa ń sọ pé bí àmàlẹ́kà ni wọ́n kò sẹ́ẹ̀rì tó fìdí ẹ̀ múlẹ̀ bí àmàlẹ́kà ni wọ́n. láìsà wò náà kẹ́ nẹ́sùn sáàbìt sọ̀hìn tó fìdí ẹ̀ múlẹ̀ pé kí ni o. àmọ́ gẹ́gẹ́ bí àdámọ́ ọmọnìyàn gbogbo wa la mọ̀ á rí i pé ilé tá à ń sọ yìí ṣé bírú ilé wa ti sin ni. ilé wa ti sin náà if guest not take àwọn èèyàn gba window wọlé táwọn rò pé bó lè ṣe wọ bí tó túmọ̀ sí pé kì í ṣe bí rúlé ti sìn tasawaru al-mihrab ẹ má jẹ́ ká gbàgbé nínú tàn níjọ́ tí wọ́n pa Uthman tó assassinate Uthman bin Affan radiyallahu anhu àlefa àlefa anabu Muhammad ẹlẹ́ẹ̀kẹta tó ti àwọn tí wọ́n assassinate wọ́n gba orí fẹ́ǹsì wọlé ni àgànná ni wọ́n gùn wọlé so àwọn eléyìí náà tasawaru al-mihrab àwọn náà wọn ò gbẹnu ọ̀nà tó bá sábà so ẹ wo wíńdò ẹ wo ilé táwọn èèyàn máa ń kọ́ níjọ́ táwa gan bá díẹ̀ díẹ̀ yìí so ilé tí ò ní gálàngàlà tí ò ní kan so ó rọrùn fún èèyàn láti wọlé so ìyẹn túmọ̀ sí pé èèyàn ni wọ́n ṣe kí ni àmọ́ látàkà ẹ̀rù tó bà wọ́n ń bẹ̀ yẹn ẹ̀rù tó bà Dáwúdà alayhi salam òun ni wípé kó má jẹ́ wípé wọ́n fẹ́ gbẹ̀mí òun àbọ̀ fẹ́ ṣe òun ní ṣùtá so ìyẹn ni gangan tó fún ní impression gẹ́gẹ́ bíi abara so kán má bàa wá bẹ̀rù torí pé ó ti múra láti àtàkì wọn mẹ́fìnilá àtàkà dákun má bẹ̀rù hasmẹ́ni bàgàbà oníjà méjì ni wá ọ̀rọ̀ yìí ó ká wa lára ló yá gbà bí ìwọlé dájọ́ láàrin wa pẹ̀lú òdodo wàhálà dákun mọ́fì sọ́tún mọ́fì sósì ìtumọ̀ rẹ̀ nìyẹn látòṣìṣì ìyẹn ni látàtàjà wọ́sà hadil haq ilal batil mọ́ ro bá a bá ṣe wò ó lérò tó ti yé dájọ́ pẹ̀lú òdodo ìdájọ́ tó ṣe déédéé tó wà níwọ̀ntúnwọ̀nsì. ìlàsàwà wá fi wá mọ̀nà ìlàsàwà ìsìrọ̀t èyí tó dọ́gba jù a fẹ́ kó o dá ẹjọ́ yìí dọ́gbandọ́gba yọ ẹ̀tọ́ kálukú yọ ẹ̀bi kálukú fún un. òun náà pè ní sàwáì àsẹ̀rọ̀t ọ̀nà eléyìí tó ṣe kíni tó dọ́gba ni ó tọ́ka wá sí. هذا a rí i pé a ti bá ìtàn yìí kọjá bíi díẹ̀ a kàn fẹ́ dà papọ̀ kó fi lásò papọ̀ pẹ̀lú àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jọyàn wa ni ìyẹn ni pé ẹni ó kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹjọ́ àlùmùdáì ni wọ́n máa ń pè òun lẹni tó mẹ́jọ wá òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹjọ́ àlùmùdáì àlẹ́ yìí òun lẹni tá a fẹ́ fẹjọ́ rẹ̀ sùn ẹ jẹ́ ká gbọ́ yé dáadáa tó tiẹ̀ ìgbà míì wọ́n ní plaintful àti defendant tó ti complainer àti kíni àti defendant ẹni tó wá complain àtẹni tó ti kíni àlẹni tó fẹ́ defend tó ti complainer náà ni ó kọ́kọ́ rojọ́ wípé wọ́n gbẹ̀tọ́ mi ó ní inna hadha akhi n tó kọ́kọ́ ṣe ni pé ó introduce ààrẹ ṣètìrì ó ní lẹ́ẹ̀mí kejì tẹ́ rí ọmọ ìyá mi ni láfi pé ọmọ ìyá wo tí ò bá jọmọ ìyá àbí yóò jọmọ ìyá ẹ̀sìn kí wọ́n ló ló ṣẹlẹ̀. ó ní ẹran abo ewúrẹ́ nẹtìní ọgọ́rùn kan dín kan wàlíyà náà jẹ́ tó wá àhìdá òun ní ẹyọ kan tóun. bólóhùn tí màá gbọ́ lẹ́nu rẹ̀ tí ó sọ fún mi ni pé akfiliha gbé fún mi kí tòun jẹ́ ọgọ́rùn-ún ó gbogbo bí mò ń ń bá wípé a mọ̀ ṣe báyìí àmọ́ ń borí mi pẹ̀lú àwíjàre ó sà ní òun lẹ́tọ̀ọ́ láti gba ayọ̀ kan tiẹ̀ mọ́tò náà ni ẹ jẹ́ ká máa tọ́ dáadáa o bí Al-Qur'ani ṣe kí ni bó ṣe tu nìyẹn. قال لقد ظلمك بسؤال نعجتك إلى نعاجه tá a bá wo ọ̀rọ̀ yìí wọ́n ti rojọ́ tán ohun tó yẹ ká wò dáadáa ń bẹ̀ ni wípé sẹ́nìkejì ò rojọ́ ṣé ànábì Dawud alayhi ṣé kò gbọ́rọ̀ lẹ́nu ẹnì kejì ni walakin al-ma'lumu nínú tá ti mọ̀ gẹ́gẹ́ bí ẹni tá a mọ̀ pé adájọ́ ni kílà pé adájọ́ ni so adájọ́ tí mo ti dájọ́ tó dẹ̀ ti wà náà sí adájọ́ wípé agbọ́jọ́ ẹnìkan dá Yorùbá ò ní àgbà ni tó túmọ̀ sí pé ìjẹ́ adájọ́ rẹ̀ àti ìròyìn tí ẹ má jẹ́ ká gbàgbé o nínú ròyìn tọ́ba dáadáa fi ròyìn Dawud alayhi salam àti oníkìní àtẹ̀yìnà hukman wa ilman ọ̀jọ̀gbẹ́ni láàyè mi oní wà fásilal khitab ẹni tá a fún ní àsọ̀bádé ọ̀rọ̀ ẹni tó máa ń sòpinya láàrin irọ́ àtòdodo níta ni ẹ Dawud alayhi salam ìṣesí rẹ̀ ni bẹ́ẹ̀ tíbi tí wọ́n ti báyìí ó ń ṣèjọsìn lọ́wọ́ alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì kì í sásìkò tó máa ń dájọ́ ló wá rojọ́ àwọn olùmọ́ni sukutu alukur'an karim dídákẹ́ talukur'an dákẹ́ tí ò mú ọ̀rọ̀ ẹnì kejì yẹn wá yóò túmọ̀ sí pé al-iqrar wal-i'tiraf bima qalahu al-mudda'i ìyẹn túmọ̀ sí pé ẹni tí ń rojọ́ yẹn ìmọ̀ kó ti gbà wípé bó ṣe rí náà nù ó ṣe kí ni ó ti gbà tàbí kó jẹ́ pé ó ti gbọ́ àwíjàre rẹ̀ wípé ń gbọ́ bó lọ̀rọ̀ yìí ṣe rí oníbẹ̀ náà ni mo fẹ́ gba ẹyọ kan tiẹ̀ fún tèmi. ẹ má jẹ́ tí ò bá ti sẹ́rìí tó lè sọ fún wa wípé kò rojọ́ wọn ò jẹ́ òrojọ́ a lè sọ pé ànábì ọlọ́run ìkí àtọ́lọ́ ọlọ́run kó máa bá ká wá sọ pé ó gbọ́ ẹjọ́ ẹnìkan ó ṣe kí ni ó gbọ́ ẹnìkan tí ò ṣeé ṣe ṣeé ṣe torí pé even baálé ilé baálẹ̀ ọba ká tó wá sọ pé adájọ́ ànábì ọlọ́run àwọn tó jẹ́ pé Allah subhanahu wa ta'ala ó gáìdì wọn ó sàmẹ̀nà wọn débi pé gbogbo tí ò fún àwọn ẹ̀dá tó kù tó fún wọn nìyẹn. a rí ọ̀rọ̀ yìí pé ẹ rí pé ọ̀rọ̀ tá nàbì dàwùd ló fẹ́ sọ̀rọ̀ ó ní sọ pé làkọ́dí pàápàá padà sọ́dọ̀ ẹni tó rojọ́ làkọ́dí zọ̀lánàkà ó ti ṣàbùsí fún ẹ. mujaradu pọ́kàn tiẹ̀ béèrè wípé mú tọ̀dọ̀ rẹ wá sohal mujaradu sohal ẹ kò sọ pé ó ti gbà pé ìbéèrè tó béèrè ń tó kàn béèrè lásán yẹn a jẹ́ pé ẹ̀tọ́ tí ì ṣe tiẹ̀ ló ṣe kí ni ló fẹ́ gbà torí tí wọ́n ń pè ní azulmu àbùsí ọlọ́run má ṣe wá lálábùsí o torí pé azulmu zulumẹ́tún yawm al-qiyamah gbogbo báwo lọ ṣíṣe wó lè rí ó kéré ni ó tóbi ni òkùnkùn ni ó jẹ́ ń jọ àlùkìyàmà. anabi sọlá anabi dawud alayhisalaam ó ní tó béèrè yẹn torí tán pè lábòsí ni pé wádùn ṣẹ́yìn fi gẹ́rì mọ̀ọ́dẹ́ èyí ká gbé ní tí ò tọ́ sí ààyè rẹ̀ ní tí ò lẹ́tọ̀ọ́ ló fẹ́ béèrè yẹn. wà á ní káfíń rán inú ọ̀rọ̀ tá ànábì Dáúdà sọ yẹn ìyẹn ni pé kò lẹ́tọ̀ọ́ kó lè béèrè tiẹ̀ kó lè béèrè tiẹ̀ mọ́ tiẹ̀ rárá kò lè ṣeéṣe a rí i pé dàjọ́ ti kí ni o ti parí ó wá fẹ́ gáìdì wọn kí ló lè gbé wọn lọ síbi àlámọ̀rí yẹn kí ló sún àwọn méjèèjì débẹ̀ ó ní wà inna kathiran minal khulata eléyìí ẹ má jẹ́ lójijì o gbogbo ọ̀pọ̀lọpọ̀ khulata ashuraka gbogbo àwọn táàdìjọ máa da òwò papọ̀ gbogbo alábàáṣe yaboghi ba'duhum ìṣesí tó wọ́pọ̀ lọ́dọ̀ àwọn èèyàn wá sí lọ́dọ̀ dáúdà nù ìṣesí tó wọ́pọ̀ lọ́dọ̀ àwọn èèyàn gbogbo alábàáṣe gbogbo náà láàrin báyé ṣe rí lónìí n tí ò já àwọn fẹ́ báyàn ṣe business ni pé ta la fẹ́ bá ṣe business tí ò ní jàǹbá wa à ń rí i pé àṣẹṣe sí yẹn ṣe kí ni ó ti pẹ́ kò sẹ́ni tí ò fẹ́ bá ní ṣe àmọ́ ta là bá ṣe wọn náà bàbá wa máa sọ wípé owó ni èèyàn dà so afẹ́ báwọn èèyàn sòwò bẹ́ẹ̀ ta ni èèyàn dà mọ́ ọmọlúwàbí dà olùfọkàntán dà làmìyẹ́bùkọ̀ sọ́ọ́fì wàlà àmùsọ́ọ́fì wàlà àmínú wàlà àmùhìn wàfi tàsáwì bàdà tàsáwì so gbogbo gbàtẹ́ bá ti làmìyẹ́bùkọ̀ sọ́ọ́fì wàlà àwa aré èèyàn kan tá a sọ̀pọ̀ kan rẹ̀ mọ́ afọkànbalẹ̀ sí nínú àdánwò ìkànnì àlámọ̀rí àpẹẹrẹ ìkànnì ayé òun náà sì ni pé ìdádúyẹ àtìlẹ̀ àmẹ́ẹ̀nà tá ò bá ti sí ìfọkàntán pàǹtẹ́sẹ̀rọ̀ sáà ẹja máa retí pé àlìkíyàmọ̀ ti súnmọ́ ó sì ló ń ṣẹlẹ̀ lásìkò wa ìyẹn tẹ̀ ti gbajúmọ̀ dáadáa táwọn èèyàn já ọmọọṣẹ́ ó jàǹbá ọ̀gá rẹ̀ tó ti yé ọ̀jọ́ gàǹbá kínní ọmọọṣẹ́ rẹ̀ alá akẹgbẹ́ aládìjọṣe òun lànàbì Dáúdà ń sọ fún ẹ ó ní wàá ẹnìyàn kẹtí rọ mi nàlẹ kọlàtọ n tó wọ́pọ̀ lọ́dọ̀ àwọn olùbániṣe làyàbọgì ìbádùn um apá kan máa kọjá àlà lórí apá kan. ìlànà bí àná ilá ayafi Allahu akbar ó wá ní àyàfi àwọn wo ni exceptional awon wo ni except yẹn àyàfi wọn wo ni àwọn wo lọ́lọ́run lè là n'inu ìkọjá àlà lórí ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ó àbíyínà àmẹ́nu àwọn tí wọ́n ní ìgbàgbọ́ sí Allah subhanahu wa ta'ala ó yà ǹjọ́ rọrùn fún anabi dawud tó ń ṣerú wáìsì ká sọ pé òun yóò ti ló fi ní illa alladhina amanu àyàfi àwọn tọ́jú olùgbàgbọ́ òdodo kí wá sọ olùgbàgbọ́ òdodo nìkan o nílùú sọ àwọn tí wọ́n nígbàgbọ́ pé gbogbo ń tá a bá ṣe láyé á jábọ̀ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run wa amilu salihat gbogbo iṣẹ́ tí wọ́n bá ṣe wọ́n máa ṣe níbàámu ìgbàgbọ́ yẹn ìgbàgbọ́ yẹn ni ó jẹ́ ọ̀pá àtọ́sọ́nà wọn ìgbàgbọ́ yẹn ni wọ́n máa fi ṣiṣẹ́ wa amilu salihat gbogbo iṣẹ́ tí wọ́n ṣe iṣẹ́ tí wọ́n ṣe bil ikhlas owó tí wọ́n ṣe bil ikhlas wà á mi lọ sọ àlẹ́ iṣẹ́ tí wọ́n ṣe irú iṣẹ́ tó bá dẹ́dà pàṣẹ rẹ̀ ni owó tó bá ti mọ̀ wípé owó tí ó dání wọ̀nyí báwọn èèyàn ṣe nínú ibi tí wàhálà wà lónìí business partnership ni kádìjọ bá ní papọ̀ àwọn èèyàn mọ̀ anímọ̀ ẹ ẹ rí ẹni tá àdìjọ kówó kalẹ̀ bákan náà ni ká sọ wípé wá owó ni wọ́n mú fifty thousand wá èmi fifty thousand ó jẹ́ kí ni hundred thousand ẹni tá a bá wá kó fún èèyàn kan ẹni tá a bá kó fún tá a bá ní kó lọ rà ní ó rà mùdọ́rọ́bà lẹni tó jẹ́ pé òun ló lówó ẹnì kejì ò sí kí ni kò ní bẹ̀ àwa ní ìwò lọ fi ṣiṣẹ́ ń tá a bá wá ní kó ṣe kò gbọ́dọ̀ yọnu rẹ̀ tó bá dọ́jà tán bá ní ẹ̀wà wọn kò gbọ́dọ̀ ra jéró wá àyàfi kó gbàyànjá lọ́wọ́ ẹni tẹ́sí ni so eyín ẹ sọ fún mi ilá àlẹ́dínà àmẹ́nu ohun tí báríkà ò fi sí lára òwò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí nù jàǹbá pọ̀ wàhámilú sọ. wákọ̀lì ìlú mẹ́hùn àlẹ́dínà àmẹ́nu wàhámilú sọ̀lẹ̀ hàt àwọn tọ́jú olùgbàgbọ́ òdodo àwọn tí wọ́n jẹ́ni tí ń ṣiṣẹ́ nítorí tọ́lọ́n àwọn tí wọ́n ń ṣiṣẹ́ torí pé wọ́n jábọ̀ ó wá ní wákọ̀lì ìlú mẹ́hùn ó kéré nú àwọn èèyàn lónìí. kẹ̀tìrù kọ̀lílù ilu ó kéré nù ọ̀pọ̀ àwọn èèyàn tẹ́ bàbá lọ́dọ̀ wọn. wàzọ́nà Dawud anabi Dawuda wá rò pé ibi tí wàhálà ti wà tí àwọn èèyàn ti rọ́rọ̀ yìí dáadáa ni tí wọn inda torí pé tá a bá fẹ́ al-Qur'an alákọ̀ọ́kọ́ tafsir quran bil quran ká fi quran tura wọn wà tafsir quran bil hadith sahiha ká tu quran pẹ̀lú ọ̀rọ̀ anabi wa muhammad wà tafsir quran bi akwali sahaba ká tu quran pẹ̀lú kí ni ọ̀rọ̀ báwọn sàbẹ̀ ṣe gbọ́ lẹ́nu anabi sallallahu alaihi wasallam wà tafsir quran bi ra'i bil lugha ká wá tu quran pẹ̀lú èdè larubawa pé nkéde larubawa bí larubawa máa ṣe ń pè tùmọ̀ kìnìún ni ajẹ́ pé ntọ́lọ́ ń gbà lérò ni àmọ́ tókótó kàn yẹn stages mẹ́tẹ̀ẹ̀ta yóò ti kọ́kọ́ ṣe kí yóò ti dúró. tó mẹ́tẹ̀ẹ̀ta yẹn kò séyìí táwọn sọ̀hábà tí wọ́n dúró kò séyìí táwọn olùmọ̀ dúró lórí ẹ̀ tó táwọn sọ wípé àwọn kan fò wọn wá ní báyìí zọ́nà onírọ̀jàánil ehdal amúr alal kéèyàn rò pé eléyìí tẹ̀sùn lọ ntí mo rò tó rinlẹ̀ lórí ẹ̀mí mi ni wípé zọ́nà èrò tó rinlẹ̀ lọ́kàn wípé wíwá táwọn arákùnrin yìí wọn lákọ̀ọ́kọ́ ń tó kọ́kọ́ rò bẹ́ẹ̀ pé fílẹ̀ mẹ́dínú zọ́nà yẹn ń tó rò ní pé ń gbò dájọ́ yẹn tán òun rò pé wọ́n fẹ́ ṣe òun ní ṣùtà ni pé fẹ́ wọ́n fẹ́ wá fìtínà òun tó ti ìgbà tó wá rí i pé àsọ̀tọ̀ ni tán bá wá kí wá ló ṣe fara ọ̀rọ̀ bá ó wá wá foríjì Ọlọ́run. wàhálà ó wá wólẹ̀ rọ́ọ̀kì án lẹ́ni tó forí kalẹ̀ àwọn olùmọ́ni abara Allah subhanahu wa ta'ala bìrùkú bìrùkú badlan àṣùjù ọba adẹ́dà lórúkú ibẹ̀ láti mọ̀ pé wádìkùlù báàbà sùjàdá wọ́n máa ń lo tàbádùlù síra wọn wọ́n máa ń lo rùkú fún kíni fún sùjúdì wọ́n máa ń lo sùjúdì fún rùkú alẹ́ ìní ìná kéèyàn ó tẹríba wọ́n máa pe rùkú bẹ́ẹ̀ kéèyàn forí kalẹ̀ wọ́n máa lo rùkú náà fún. tó ti yé wárkàú máa rọ̀ kẹ́yìn. bi ma'ana wasjud ma'as sajidin di wa kharra raqi'an ó wólẹ̀ ó forí kanlẹ̀ fọ́ba rẹ̀ wa ana ó wá padà sọ́dọ̀ ọba rẹ̀ torí pé innahu awwab ẹrú kan ni tó máa ń tètè ń dá gbogbo ọ̀rọ̀ padà sọ́dọ̀ ọlọ́run pé ah, ọlọ́run oríjì mi ò ọ̀tọ̀ ni tí mo rò. fagafarna lahu dhalik allah subhanahu wa ta'ala ó ní lórí èrò rẹ̀ yẹn allah èrò rẹ̀ àkọ́kọ́ yẹn fagafarna lahu dhalika àti forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì tó rò pé wọ́n fẹ́ ṣe oníṣùtà wọ́n fẹ́ pa òní àti forí ẹ̀ jì lérò rẹ̀ ìgbésẹ̀ rẹ̀. ẹ gbọ́rọ̀ wà lahu ó jẹ́ ẹrú kan lọ́dọ̀ wa lazulfa alẹ́tì yàtàkọ́rọ̀bà ilé inábì ibadat ẹrú kan ni tó máa ń súnmọ́ wa pẹ̀lú àwọn iṣẹ́ olóore. wàhùsùnà mahab ẹni tó sì jẹ́ wípé ìpadà sí rẹ̀ ìsẹ́rí padà ìdá padà sọ́dọ̀ ọlọ́run ó máa ń ṣe dáadáa. خليفة أو بفحت بين الناس ẹ wá gbọ́ Allah subhanahu wa ta'ala ó ṣẹ̀ṣẹ̀ wá pe dáúdà ó wá fẹ́ ṣe kí ni ó tún fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ ó fẹ́ ṣàlàyé fún ó ní ya dáúd ìrẹ dáúdà alayhi salam inna ja'alnaka khalifatan fil ard aṣíọ́lá lórí ilẹ̀ fákùn máa dájọ́ láàrin àwọn èèyàn pẹ̀lú òdodo. wàlá tẹ̀sílẹ̀ ìhàwá má tẹ̀lé fẹ́ẹ́nu o tá a bá wo gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń dájọ́ lẹ́nu kí ni wọ́n tẹ̀lé ìfẹ́nu. so kí lẹ́tí ẹ̀ fẹ́ sọ pẹ̀lú ẹni tó gba àbọ̀tẹ́lẹ̀ tó gba owó kí ni àbẹ̀tẹ́lẹ̀ kalẹ̀ wípé bá a ṣe fẹ́ wọn ni wọ́n ti lọ rí adájọ́ ká tó dé lọ́ọ̀yà ti rìn àwọn ìrìn kan ẹ̀rí kò lágbára púpọ̀ n tá a láyé dé lónìí nù n tí òòjọ́ káwọn èèyàn balẹ̀ lónìí sí ọ̀pọ̀lọpọ̀ ìdájọ́ òun wípé àwọn èèyàn ti bà ètò ìdájọ́ jẹ́ àwa náà sì ni kì í sẹ́lómi àwọn yẹn ti gbẹ́rẹ́ lóko ó ti di wípé wọ́n ti gbé ààrẹ fẹ́lẹ́bi wọ́n ti gbé ẹ̀bí faláre àfi kọ́nà ọ̀bà aláwọ̀ sànù wa lórílẹ̀‐èdè àfi tá a bá padà síbi tọ́lọ̀ ọ̀bà aláwọ̀ ń wá sí pé wà látẹ̀ tẹ́bí àwà ẹ má jà á tẹ̀lé torí ń tá jẹ ká má ba ń tá jẹ jẹ́ ń dálì kìámà. wà látẹ̀ tẹ́bí àìlè gbogbo ẹni bá ti tẹ̀lé fẹ́nu rẹ̀ kò sí tí ó ṣẹlẹ̀ sí wọn jàwáàbù nìyẹn fọyín de ńlá kan ṣẹbi ilẹ̀ ńlá ó máa ń gbéyàn kó omi téèyàn bá ti rojú rí ọlọ́run ni. gbogbo ẹni tí ò bá ti wá ṣe nǹkan fi ṣẹbi ilẹ̀ ńlá nítorí tọ́lọ́run borí ìdájọ́ tọ́lọ́run bá láàgbé kalẹ̀ kò sí tí ó padà kángun wọn làhùn àdáàbùn ṣẹ̀dí ìyà tó lé nírú ẹrú bẹ́ẹ̀ gbogbo olùjàmbá olùdájọ́ pẹ̀lú ìfẹ́nu nínú mọ́nsìn ipò kan téèyàn gbọ́dọ̀ sọ́ra fún láyé ipò ìdájọ́ ni. Imam Malik rahimahullah rahmatan wasa ọlọ́run sábà kẹ́ àwọn olùmọ̀ ń sọ fún wa pé Imam Malik wọ́n ní kí ìkáwọ́ mọ́yà gẹ́gẹ́ bá a ṣe mọ gbọ́dún mọ́sàbí rẹ̀ sáàmọ́ tó fà àwọn èèyàn ní dúrìbà wọ́n nà torí pé wọ́n ní kó wá jẹ adájọ́ olóhùn ṣe kí ni olóhùn jẹ. so òun làwọn èèyàn ń sáré sí lónìí pé ẹ dákun ẹ fóúnjẹ chief justice ẹ dákun ẹ fóúnjẹ chief kìnìkan ẹ wá pé ah ìnáwó amẹ́ẹ̀nà wà ìnáwó lànà dáàmẹ́ àdánwò ni àbámọ̀ ni ó padà kàn yín rẹ̀ wà ìnáwó làkìdìyún yawm al-qiyama ìyẹpẹrẹ ni ó padà jẹ́ torí gbogbo ẹjọ́ tá a bá dá ọba adẹ́dẹ́ ó tún dájú al-qiyama bìmọ̀ ẹ̀ náà sùn pẹ̀lú táwọn èèyàn gbàgbé torí àsìkò níbi tá a fẹ́ lọ a rí i pé gbogbo ẹgbàá wa táwọn èèyàn máa mú wa ẹgbọ́n tí àáfàá wa eh, tí àwọn olùmọ̀ tí wọ́n mú wá wọ́n ní tẹ́ ẹ bá wò ó tá a bá rò sí táwọn èèyàn ń sọ wípé anabi dawud aleyhisselam nínú ọ̀rọ̀ tá a pè ní israeliyat wípé dawud àdánwò tọ́lọ́run fi kàn án torí pé òun náà gba ìyàwó ọ̀kan náà ọmọ ogun rẹ̀ ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ a rí pé ọ̀rọ̀ yẹn wọn ò gbọ́dọ̀ sọ sẹ́mi àtìyàn àti tá àdìjọ ń gbé tó yìí gan ká má bínú ká fara ya a rò pé a so a kò gbọ́dọ̀ já wọn àfa ká tó wá sọ pé ta ni ànábì ọlọ́run wọ́n ní torí pé lùsùmọ́wù manzilati dáwúdà inda rabbi torí ipò ànábì dáwúdà lọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ ó ní àárí pé fàkọ́dì tata àhádìl àyà ọlọ́run ọba aláàbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí dan amara Allahu ta'ala torí pọ́lọ̀ ń pa ànábì wa láṣẹ ó pa láṣẹ ni ó ní isbiri alama yakuluna wadhkur abdana dáwúd tí dáwúdà ìbá ṣẹni re kò ní ní kànábì ó ṣe kíni kó rántí rẹ̀ ó ti yé ẹ mẹ́jà tó gbàgbé rẹ̀ summa wasafa subhanahu abdahu dawuda bi annahu kana qawiyyan fi dinihi ó fi ròyìn rẹ̀ pé ẹ̀yàn kan ni tó dúró déédéé nínú kíni o nínú ẹ̀sìn wàmílẹ́lá hadith lẹ́tí warada fi fadlihi nínú àwọn hadith táwọn àfa kọ nípa dáúdà máa àkọ́rọ́jà olùbùkárí fi tarihi ó ní anna rasulullah sallallahu ó lànàbì ìkẹ́ àtọ̀lọ́lọ́n kò bàbá zakara dáúdà tánàbì bá rántí ànàbì dáúdà wàhádàfà ániwù tó bá ń yóò ní káàna arbadul bashar ẹni tó jẹ́ ẹrú sìn ọlọ́run nínú àwọn abara ni arbadul bashar pé èèyàn ó jẹ́ olùjọ́sìn nínú abara kò sẹ́ni tó dáwúdà wà á kàrà dàdà ìlàmí aníbi ní Umar ó lá nàbì sọ́lọ́ láwọn sọ pé láyà mbágìlì ahadin kò tọ́ fẹ́yàn kan á ń yẹkú la ìní arbadul min Daud kéèyàn kó sọ pé mo lè sìn lọ́run ju dáwúdà lọ oníṣẹ́ wa rí kí sọ hasmani àwọn tá a ní wọ́n fo àgànná wọlé hùn <laughs> ó ní kò lọ kì í ṣe nǹkan tí a gbọ́dọ̀ kọ́lá abu hayyan ó ní báàdà an dhakara jumlatan min al-ara walladhi azhaba ilayhi ma dalla ala zahir al-aya anna al-mutasawwirin al-mihrab kanu min al-ins èèyàn ni wọ́n dákàlú min ghairi madkhalin wọlé lọ́nà tí ì sí ọ̀nà téèyàn máa gbà wọlé òun ló kọ́kọ́ fa wàhálà so ẹlẹ́ẹ̀kejì tabatun ẹlẹ́ẹ̀kẹ́ ara rẹ̀ gbogbo tí wọ́n sọ̀rọ̀ wà máa ń nàkàlà wọ an imam abil hayyan uwal maana zọ́ọ̀yìn láàyè wà lẹ́bi tẹ́tùmọ̀ iná lẹ́yìn nafsu lè anna wù láyà tà náà sábà máa màkà náà ti dàwù. gbogbo ká pé dáwùdà yóò fẹ́ yàwó <laughs> kó wá jẹ́ pé yàwó ẹni tí ó wà fẹ́ òun ni kó jẹ́ kí ni ọmọ ogun rẹ̀ ó wá ran ọmọ ogun yẹn ó ràn lọ́bọ̀ ẹ̀yin ní ẹ̀já àdìjọ gbé kalẹ̀ kí náà fi ròyìn ànábì ọlọ́run yẹn kìíyànà kí ìtumọ̀ ẹ̀ ni pé tá a bá ti fi kìyànà ròyìn ànábì ọlọ́run kan a jẹ́ pé gbogbo táwọn ànábì ọlọ́run bá mú wá a máa ṣe kíni a máa kẹ́fí sí i àwọn rìwàyàtì táwọn èèyàn dẹ̀ máa ń gbára lé yẹn rìwàyàtì sọ ìlíyà tó ṣàlàyé fún wa níbẹ̀ ọ̀rọ̀ tó ń fẹ́ ká bọ̀rọ̀ sínú ọ̀rọ̀ kí sọ ànábì Sulaiman alayhi salam ó ní akhbar bani ní rìwáyà tí àwọn wọ́n ní innahu malakun ọba nìkan ni gẹ́gẹ́ bí wọ́n sì ní tán fẹ́ lára rẹ̀ òun ni wípé ọ̀pọ̀ nù àwọn ànábì bàmí ìsirayílà ó pọ̀ nù wọn tí wọn ò gbà ọ̀pọ̀ wà nù wọn tí wọn ò gbà pa ànábì Ìsá ìyẹn Jésù ọmọ Màríà wọn gbà pé kí ni wọn ò gbà pa ànábì Ọlọ́run ni ara àwọn kan tí wọ́n pè lọ́mọ zina so inú yẹn wà nù àwọn àsọgbẹnu tó máa ń sọ sáwọn ànábì wọn nù sẹ́sì wọn ni pé wọ́n pa wàkọ́tàlú àǹbíyà gbẹ̀gẹ́rẹ̀ hakim wọ́n pa náà àwọn ànábì Ọlọ́run tó pọ̀ so àwọn tán wá pa náà ànábì ọlọ́run kán wá parọ́ mọ́ ànábì ọlọ́run kan kí ni wọ́n á mọ tí fi ṣe wọ́n. tó tiẹ̀ ìyẹn láfìrí a rí pé alákọ̀ọ́kọ́ gbogbo ìtàn tí bàní israẹlà ó bá pa mà ṣe ìdálùwáyà alẹ́ ìbẹ̀sẹ̀ hàtì yìí gbogbo tí a bá ti rí tá ànábì wa àbí tá àlùkò ànìbá sọ̀pá tirẹ̀ kí láṣẹ àgbà wọlé. so àkọ́kọ́ nu àbí mà ṣe ìdálùwáyà ìbẹ̀sẹ̀ hàtì pé ọ̀rọ̀ yẹn a bá nínú alukur'an a bá nínú hadith ànábì wa Muhammad a ṣe kí ni àtẹ̀wọ́gbà ẹlẹ́ẹ̀kejì man shahida wal wahyu bi kadhibihi ń tá a bá ti rí tíwá yìí bá ti sọ pọ́rọ̀ yìí ò rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí irú ọ̀rọ̀ yìí torí pé ntọ́ba adẹ́dà fi ròyìn Dáúdà kì í ṣe tí wọ́n gbọ́dọ̀ bá ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀kẹrin lórí ọ̀rọ̀ yẹn náà a pé wọ́n pe kíníkan ní hesmatel ìyẹn ni tá a máa ń pè ní protections divine guidance tí Allah subhanahu wa ta'ala tó máa ń fáwọn ànábì ọlọ́run inú tó kọ́kọ́ máa ń ṣe fún yóò jẹ́ kí wọ́n dáa níṣesí lọ́rọ̀ níbàálò ju gbogbo ẹ̀dá tó wà lórí ilẹ̀ lọ́ngbà yẹn torí pé wọn ò gbọdọ̀ lálébù táwọn rò pé sànàbí ọlọ́run ẹ rí i pé táfà kan máa ń ṣe kankan àwọn èèyàn tán máa sọnù máa pọ̀ látàrẹ̀ ẹ sì bá wọn ará àfa kan tán ló gbàwẹ̀ tán ni ọlọ́run ti gbé ó yá tán ni rárá ẹ̀kàn rí páwọn ń jẹun ní o àwọn ò ṣe kí ni àwọn ò jẹun o àfáànù ni àfáànù o pé ẹ̀dá kun ẹwẹ́ máa lọ jàre kátó wá sóko gbọ́dọ̀ ṣẹlẹ̀ sáwọn ànábì ọlọ́run ẹlẹ́nu yẹn ẹlẹ́kẹta nínú ìṣesí tá a gbọ́dọ̀ dúró ìkóraró wa pẹ̀lú eh, riwaya bani Israil ma lam yurid alwahyu bi kadhibi wa sidqi nta bá ti rí ẹ̀rí sunna wa tó pè lódodo àbí tó pè kí láṣẹ àtàwàkù akóraró àmì Allahu alam ló yẹ ká dúró kò gbá ẹnu èèyàn kan ní tó bá ti lè mú tó bá ti lè fi irú yẹn lọ ànábì Dawud kílẹ̀ mọ̀ tí wọ́n fi lọ ànábì wa àìjẹ́ pé irú ẹ̀ náà wọ́n ṣe kí ni wọ́n fi lọ ká tiẹ̀ wá sọ pé èèyàn wá kà nínú tàn báwọn yẹn ṣe sọ pé àwọn kà nínú tàfàṣírì kan tó tiẹ̀ ó yẹ kéèyàn ó lè kọ́mẹ̀tì lórí ẹ̀ pé àwọn èèyàn máa àwọn olùmọ̀kan kọ́ báyìí àmọ́ yóò lè ṣe kí ni o kò lè ṣẹlẹ̀ kò lè bá mu abdulayi alákòjọ kọ́mọ̀ṣà gáìdì wallahu ta'ala àlẹ́ ọlọ́ọ̀bà alábàtọ́ nínú jù.